ojúmọ́ ayọ̀ ojúmọ́ rẹ ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ ògo ó ní ọmọ mi lónìí mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojúmọ́ rẹ tìní ọjọ́ ajé ọjọ́ tí gbogbo èèyàn ń sáré kiri kìràkìtà káràkátà tó ń lọ lọ́tún ń lọ lọ́sìn wọn àgbà ládùúrà ohun tá a jẹ là ń wá àní pàdé ohun tí ó jẹ wá gbogbo pátápátá la máa rí ajé jẹun lágbára láòrà bí àtọ́jú owó àti èrè gbogbo ẹ̀ la máa kó délé ambassador ló ń kí cultural ambassador ìyá àwọn èwe lórí ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olúwàfẹ̀yìkẹ́mi ló ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire ti tòní ti ọjọ́ ajé yorùbá bọ̀ wọ́n ní bí onígbà bá ṣe gbégbá ẹ̀ òun ni à ń pè é hmm. wọ́n ní oníkìíní kan ló ní tòun ta àwọn èèyàn fi sọ pé àṣẹ ẹ ta o hmm, tiwa ọ̀dẹ̀ ní í ta láàárọ̀ yìí lórí ètò àfẹ́ wo ojú ìwòye àwọn ilẹ̀ òkèrè tí ẹ bá lọ sí àwọn ìlú kan eh, ní àgbáyé tẹ́ bá ní ọmọ nàìjíríà ni yín eh, green white eh, green passport wa bó o làwọn èèyàn ti ṣe ń rí sí gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà báwo lẹ̀yin gan ṣe rí orílẹ̀-èdè yìí tẹ́ ṣe rí sí tí wọ́n bá ní ẹ sọ̀rọ̀ nípa orílẹ̀ nàìjíríà bóyá bó la ṣe wá lè ṣe é tó jẹ́ pé àwọn èèyàn á ní E, e, ìrònú àti e, ètò inú wọn tó máa yàtọ̀ sí tó wà ń bẹ̀ nísìnyí báwọn ará amẹ́ríkà bí wọ́n bá jí láàárọ̀ wọn á ní god bless america kí lẹ̀yin ń sọ nípa orílẹ̀-èdè nàìjíríà kí ni ojú ìwòye àwọn ará òkèèrè sí wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n lórí ètò lẹ́ni a ní alukoro wọ́n máa ṣàlàyé fún wa ohun tá a lè ṣe láti lè jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kí òun náà wà nínú àwọn orílẹ̀-èdè táwọn èèyàn mọ̀ rí wa báyìí tí wọ́n mọ̀ bẹ́rí fún wa. ètò Ojúmọ́ Ire yóò máa tẹ̀síwájú mò ń bọ̀.